إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله السلام عليكم ورحمه الله وبركاته òní ni ọjọ́ kọkànlá oṣù kẹfà jumadali okuro fourteen thirty seven yawmul ahad ọjọ́ kọkànlá oṣù kẹfà jumadal okoro fourteen thirty seven ìtẹ̀síwájú lórí àkọlé tí a pè ní Isa bonu Mariam alayhi salam hayyun fi samai wasayanzilu qabula saa Isa ọmọ Mariam alààyè ni nínú sámà ó sì máa sọ̀kalẹ̀ síwájú àjínde ibi tí a bá ọ̀rọ̀ dé níjẹjọ́ òun ni mímú wá sí ìrántí àwọn ọ̀kan òjọ̀kan àwọn ìró àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ ìró ìkọ̀kọ̀ èyí tí Allah fi hàn òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam nípa àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ tí ò sì sí àyà kan gbòógì lórí ẹ̀ nínú alukur'an. lórí eléyìí hadith number nine nínú ìwé ọwọ́ wa ní page seven hadithu hamdan tayyiban. جاء في صحيح البخاري وصحيح مسلم ọwá nínú sọ̀híhù libukọ́rí àti sọ̀híhù muslim àní anas láti ọ̀dọ̀ anas anna rọ́jùlan pé dájúdájú ọkùnrin kan jáà ó dé fàdákọ́lá sọ́fù ó sì wọ àárín sáfùrún lọ ó dé sí mọ́sálásí ó sì wọ àárín sáfù lọ wakod hafazahu an ńṣe ni èémí rẹ̀ èémí rẹ̀ ó ń mí sókè ó ń mí sódò ó ń mí hẹlẹhẹlẹ nítorí pé ó ń kánjú bọ̀ láti lè bá ìrun jàmá tí wọ́n ti bẹ̀rẹ̀. bó ṣe bá wọn lórí ìrun ó wọn ní àyè rùkú ó sì bá wọn rùkú mo ṣe gbórí kúrò nírùkú ló wí gbólóhùn alihamdulilahi hamdan kathiran tayyiban mubarakan fihi ìtumọ̀ ọpẹ́ ni fún Allah ọpẹ́ púpọ̀ ọpẹ́ tó dára tí ìbùkún wà nínú rẹ̀. فلما قضى رسول الله صلى الله عليه وسلم صلاته nígbà tí ànábì parí irun rẹ̀ tán paul ó sọ pé ayyukum alimutakallim bilkalimat ànábì béèrè pé èwo nínú yín ni olùsọ̀rọ̀ tó wí tó wí àwọn gbólóhùn kan tó wí àwọn gbólóhùn náà ìyẹn gbólóhùn tí arákùnrin yẹn sọ yẹn fa àrọ́màlẹ́kọ̀ọ́ làwọn èèyàn bá dákẹ́ ẹnu torí pé wọn ò tí ì mọ kí ni ànábì fẹ́ wí lórí rẹ̀ wọn ò tí ì mọ bí yóò sọ pé sàdánkátà onítọ̀ ni o bí yóò wídàkejì ni o wọ́n wà nínú ìbẹ̀rù bojo fa àrọ́ mọ̀lẹ́kọ́ ní bá dákẹ́ ẹnu. fakọ́ọ̀lá anabi tó sọ pé ayukum alimutakalimu biha èwo nínú yín ló sọ̀rọ̀ náà fa innahu lamiyakul baasa nítorí pé kò sọ aburú o kílẹ̀ wá dákẹ́ sí tẹ́ni tó sọ̀rọ̀ ò lè sọ pé òun ló ń sọ̀rọ̀ faqala rajulun lọkùnrin kan bá sọ pé jí ìtù waqad hafazani an-nafas ó ní mo dé èmi mo bá mi hẹlẹhẹlẹ fakulitu ha ni mo bá sọ gbólóhùn náà fakọl anabi wa sọ pé lakọdẹrọ ayitu ifnai ashara malakan mo rí màláìka méjìlá yẹtẹdirunaha tí gbogbo wọn tí wọ́n ń sáré ayuhum ọha pé èwo nínú àwọn ló máa gbé gbólóhùn náà lọ sí ọ̀dọ̀ ọlọ́run níbi tí gbólóhùn yẹn tó lóòrìn dé tó pàtàkì dé mọ̀lẹ́kà méjìlá ń dì fúnfún lórí ẹ̀ pé èmi ni màá gbé lọ. ìwọ́kọ́ èmi ni màá gbé lọ ìwọ́kọ́ kó o lè mọ̀ pé gbólóhùn tó sọ yìí gbólóhùn tó lágbára ni. gbólóhùn náà wàá rè kì í ṣe àyá alukur'an hamdan kathiran tayyiban mubarakan fihi. tó ń ti bẹ́ẹ̀ agbàgbọ́ kódà àwọn tí wọ́n ní Jésù ò wá mọ́ àwọn náà máa ń wí lórí irun ẹni tó sì kọ́kọ́ wí gbólóhùn yẹn ohun tánàbí sọ nípa ẹ̀ nìyẹn ṣé tó bá já sí pé ohun tá a bá ti rí kà bí irú ọ̀rọ̀ báyìí nínú àlùkùránì tó bá já sí pé àní ìgbàgbọ́ èyí ti ṣe tí wọ́n fi gba ilé ìgbọ́ tí wọ́n fi ń lù ú. hadith mi ìtúrè hadithu sáàkìlì kẹlì hadisi olùfún ajá lómi mu já àfi sọ̀híhì libukhari wà sọ̀híhù muslim ó wá nínú sọ̀híhù libukhari àti sọ̀híhù muslim àní abi huraira láti ọ̀dọ̀ abu huraira anna rasulallah sallallahu alayhi wa sallam qol pé dájúdájú òjíṣẹ́ Allah sọ pé bainama rajulun yamshi bitariqin nígbà tí ọkùnrin kan ń rìn lọ ní ojú ọ̀nà ishtadda alayhi al-atash òǹgbẹ wá gbẹ gan fawajada bira ló bá rí kànga kan fanazala fiha ó sì kó sínú kànga náà fashariba ó mu omi ó rẹ̀ ń gbẹ thumma kharaj náà ó jáde kóònù kànga fa idha kalibun fa idha kalibun yalhas ajá kan tí ń yọ ahọ́n lẹ́bẹ̀lẹ́bẹ̀ jáde lẹ́nu ó ń yọ ahọ́n jáde akulu sárọ̀ mìnàlẹ̀ atọ́ṣ ajá náà ó sì ń fẹnu kó yẹ pẹ̀jẹ́ ó ń fi ẹnu kó erùpẹ̀ jẹ látara òǹgbẹ tó ń gbẹ fakọ́dà rọ́jò lọkùnrin náà bá sọ pé lákọ̀dì lakọdi balaga haza likaliba minale atosh misilu lẹbi kaana balaga minni ó ti kan ajá yìí òǹgbẹ kan ti kan ajá yìí irú òǹgbẹ tó kan èmi náà òǹgbẹ kan lakọdi balaga haza likalib minale atosh òǹgbẹ kan ti kan ajá yìí o mẹ́sìlú lẹ́dí kánà bàlágà mi nì irú èyí tí ó kan èmi náà fanazala lè dè yọrọ ọkùnrin bá tún sọ̀kalẹ̀ sínú kànga fàmàlà àkúfà máa ọwọ́ àrọ̀ omi kúnnú bàtà kúfù rẹ̀ bàtà kúfù. bàtà alawọ ní ń jẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ kìkìdá awọ tí ò sí nǹkan kan mí bẹ́ẹ̀. thumma amsakahu bifihi ó wá fi ẹnu rẹ̀ gbé bàtà náà ó fẹnu gbé e hata rọ́kìyà títí tó fi pán kànga yẹn wá sókè fasakọ̀lì kẹlìbà. ó sì fún ajá ní omi mu omi tó bù sínú bàtà kúfù ó fún ajá mu fàṣàkàrà lọ́ọ̀hù fàṣàkàrà lọ́ọ̀hù làhú aláwo náà wá dúpẹ́ fún ẹrú náà fàgáfàràlà wọ́n sì ṣe àforíjì fún un kọ́ọ̀lù ya Rasulullah. àwọn sọ̀hábà sọ pé òjíṣẹ́ àlọ́ wa inna lana fi hadhihi li baha'im la ajran dájúdájú ṣé ẹ̀san wà fún wa lára àwọn nǹkan ọ̀sìn ni fakọ́ọ̀lù ànábì wa sọ pé fi kulli kábìdìn rọ́tìbàtìn ajrun ẹ̀san wà lórí gbogbo nǹkan ẹlẹ́dọ̀ tútù gbogbo nǹkan ẹlẹ́dọ̀ tútù ẹ̀san wà lórí ẹ̀ fún yín ohun tábàkùnrin ṣe yìí ó fún ajá ní omi mu arákùnrin ti ṣe kínní yìí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ síwájú kánẹ́bì tó délé ayé. àwọn ìró tó ti lọ ni tòun ti bẹ́ẹ̀ ànábì sọ àwa mùsùlùmí sì gbà látìgbà náà pé tá a bá fún ẹran kódà kò jẹ́ ajá tá a bá fún ní nǹkan jẹ á gbà á láadáa lọ́dọ̀ ọlọ́run. hadisi kọkànlá hadisu habisatilihira habisatulihira obìnrin tó de ológbò mọ́lẹ̀ hadisi obìnrin tó de ológbò mọ́lẹ̀ ó so mọ́lẹ̀ jẹ́ àfi sọ̀híhìlì bukhari wà sọ̀híhù muslim. muslim ó wá nínú sọ̀híù Bukhari àti sọ̀híù Muslim àni Abdullahi láti ọ̀dọ̀ Abdullahi anna rasulallah sallallahu alayhi wa sallam qala pé dájúdájú òjíṣẹ́ Allah sọ pé ó zibati imura'atun fi hirratin ó zibati imura'atun fi hirratin wọ́n jẹ obìnrin kan níyà lọ́rùn nítorí ológbò kan sàjànàtì ha ológbò tí ó fi sínú àtìmọ́lé hátà mẹ́tàt títí ológbò náà fi kú fàdákàlà ti fi hanar nípasẹ̀ èyí ó sì wọ̀ náà ológbò ó de ológbò mọ́lẹ̀ ó fi pamọ́ sínú àhámọ́ títí ológbò náà fi kú arábìnrin ó sì di ọmọ náà nípasẹ̀ ìṣètòṣe yẹn láhíyà àti àmọ́tìhá kò fún ológìní náà ológbò náà kò fún lóúnjẹ wàsàkọ́tìhá kò sì fún lómi mu if abasatia nítorí pé ó ti dè é mọ́lẹ̀ wàláhíyà tàràkàtìhà kò sì fílẹ̀ kò fológbò lẹ̀ táàkùlù mìnìkàṣáṣìl àrd kólógbò náà máa jẹ káàkiri kó máa jẹ àwọn koríko káàkiri orí ilẹ̀ ayé ó dè é mọ́lẹ̀. àdìsí ìtajà ẹnìyẹn di ẹni ayé tọ́lọ́ ń forí jìn òun náà dọ́ máa àlìjẹ́ náà nítorí pé ó fún ajá lómi mu àdìsí ológbò òun de ológbò mọ́lẹ̀ ó febi pa ó fún òun títí tí ológìní fi kú ó sì dọ̀mọ́ náà a sì gbà bẹ́ẹ̀ pé ẹni tó bá fìyà jẹ ẹranko. òun náà ó wọná torí pànẹ́bí sọ ọ̀rọ̀ yìí fún wa nítorí káwa náà lè fi ṣàríkọ́gbọ́n a sì gbà á gbọ́ ẹni tó ní Jésù ò wá ọ gba àwọn ọ̀rọ̀ yìí gbọ́ kò lè máa fi jẹ ẹranko torí kò ní fẹ́ wọná kò sì lè rí ẹnìkan kọ́ máa fún ẹran ọ̀sìn. tàbí ètí ìṣẹ̀ràn ọ̀sìn ní nǹkan tó bùkátà sí kó níṣẹ́ bí náà ń ṣe ànábì tó sọ méjèèjì òun náà lọ́mọ sọ pé Jésù ń bọ̀ lọ́ọ̀mọ̀ gbàgbọ́ mọ́ yìí o ṣé kìí ṣe pé kò ti ní wàhálà nínú ọpọlọ. kí n má gbàgbé ọ̀kan pàtàkì nínú tí ó jẹ́ káwọn ń jálàbí ó wọná ó ní bí wọ́n ṣe máa ṣe ẹranko ní ìṣe ọmọ náà tí àwọn ń jálàbí tí wọ́n bá fẹ́ ṣe àádó gbóná wọ́n lè ní ọ̀bẹ gbígbóná làwọn ò fi du ẹran kan lọ́rùn. tí ẹ bá fẹ́ ṣe àjò owó oògùn owó wọ́n lè sọ pé àwọn ó de ológìní dúdú àwọn ó de mọ́lẹ̀ títí tẹ́bi ó fi pákú. bóníjàlábì ó bá pa aláǹgbá ìpa. E ẹ̀sìn ní ọ̀pá nítorí kò náà lè bá a lè ṣẹ̀sìn nù ná lọ́ọ́ fi àdíìsì ẹni tó fún ajá lómi mu tó dọ́mọ àlìjẹ́nà àtẹni tí ó de ológìnní mọ́lẹ̀ sórí ìṣó títí tó fi kú lọ́ọ́ fi ṣe àríkọ́gbọ́n wò ẹ̀yin tẹ́ẹ̀sì jẹ́ oní nǹkan ọ̀sìn nínú ìṣe burúkú. tíyàn fi ń tọrọ ọ̀nà òun ni kó o di agolo mọ́ ẹran ọ̀sìn lẹ́nu o ò gbélé wọn lẹ́ran dandan ni wọ̀nyá máa fi sin ẹran ni àbọ̀ mọ̀ pé ìyá máa sin ẹran wọn náà o ò gbélé wọn lẹ́ran rẹ̀ ń jalé ṣé ń ẹran ò lè sọ̀rọ̀ tẹ́bí bá ń pa kò lè sọ̀rọ̀ tó ń gbẹ bá ń gbẹ nígbà ó ti gbé agolo sí lẹ́nu tó fi ṣe tàkútí ẹnu rẹ̀ ọ̀nà wo ni ó gbà mu omi ọ̀nà wo ni ó gbà jẹun. lọ́ọ̀rì tú agolo ẹnu ewúrẹ́ rẹ o kọ́lọ̀ náà lè tuwo náà lẹ́nu náà o.